ẹ bá ń béèrè lọ́wọ́ ẹni tí ò fẹ́ gbọ́ hadísì wípé ááyàwó ló ní kó o yọnu nù kó o sì fomi fín imú kó o sì fomi pa etí rẹ méjèèjì nígbà tó o bá ń ṣe àlùwàlà ẹ béèrè lọ́wọ́ rẹ kó mú wa. kò wá ní rẹ́ẹ̀rí mú wá fún yín hadísì tí ò fẹ́ gbọ́ náà ni ó padà wá lọ mú wá fún yín pé a ànábì sọ ànábì ṣe bí ànábì sì sọ bẹ́ẹ̀ yóò wá padà lọ padà lo hadísì torí pé o ṣe dédé ìfẹ́ ẹnu rẹ̀ sùlẹ́tù mọ̀ pé àwọn ẹmọ́ kò ti hadisi kurani ní ẹ̀ka àbòsí ní bẹ lára wọn kò sí nǹkan mi kí ní bẹ lára wọn jẹ̀mọ́ àbòsí wọ́n fẹ́ lò fẹ́ ẹnu wọ́n sì mọ̀ wípé ọpọlọ lásán làwọn máa lò tẹ́ bá ti wá mú hadisi wáyé kan wú ọpọlọ dànù ni sẹ́lá àwọn tí máa ń sọ pé àwọn ò fẹ́ gbọ́ hadisi kuraani ní kẹfà fáwọn ẹ má kó ti hadisi wọ́n ti bà ìsìláàmù ara wọn jẹ́ confam ni islam wọn ó ti wà destroyed lọ́nà wo ẹgbẹ́ fún láti bí ọ̀rọ̀ sọ́láàtù ẹgbẹ́ fún láti bí ọ̀rọ̀ irun ká mú láti bí pẹlẹbẹ kó bẹ̀rẹ̀ láti bí irun àbí ká tiẹ̀ mú fún láti bí àlùwàlá ẹ̀já mú fún láti bí àlùwàlá ó fẹ́ ṣe àlùwàlá nísìnyí ó wá yọnu ó sì fín imú ó sì fomi pa etí bí dẹ̀ ṣe máa ń ṣe àlùwàlá nìyẹn ẹ bá ń béèrè lọ́wọ́ ẹni tí ò fẹ́ gbọ́ hadísì wípé ááyàwó ló ní kó o yọnu nù kó o sì fomi fín imú kó o sì fomi pa etí rẹ méjèèjì nígbà tó o bá ń ṣe àlùwàlá ẹ béèrè lọ́wọ́ rẹ̀ kó mú wá kò wá ní rẹ́rìí mú wá fún yín hadísì tí ò fẹ́ gbọ́ náà ló padà wá lọ mú wá fún yín pé a anabi sọ anabi ṣe bí anabi sì sọ bẹ́ẹ̀ yóò wá padà lọ padà lo hadith torí pé o ṣe dédé ìfẹ́ ẹnu rẹ̀ tùlẹ́kùn mọ̀ pé àwọn ẹmọ́ kò ti hadith kuraani ní ẹ̀ka àbùsí ní bẹ́ẹ̀ lára wọn kò sí nǹkan mi kí ní bẹ́ẹ̀ lára wọn jẹ̀mọ́ àbùsí wọ́n fẹ́ lò fẹ́ ẹnu wọ́n sì mọ̀ wípé ọpọlọ lásán làwọn máa lò tẹ́ bá ti wá mú hadith wáyó kan wó ọpọlọ dànù ní àwọn ànsá ẹ dákun gbà táwọn àlùfáà yín ẹ̀yin tẹ́ ń kùránì ni ẹ kó tì má ka hadisi nígbà táwọn àlùfáà yóò bá ṣe fún yín gbogbo ohun tá sọ yìí ibi tí àlùfáà wọn ti dá wàhálà òun lẹ inú Ramadan ni ẹ dákun ṣé àyà kùránì ló àyà ni olóhùn ká yóò wá lóhùn àyà gbogbo àwọn àtẹlómìn náà yóò fa àyà ẹyọ kan yóò sì lò ó ní wákàtí kan ẹbí pé ayẹyẹ ọ̀kan tẹ́ ń kà látàárọ̀ ṣe in tó tún náà lẹ̀ tún tán láàrin wákàtí kan nígbà táyìn bá lè mú ayà tẹ̀sí gbà pé ẹ lè máa ṣàlàyé ẹ̀ kẹ máa mélè kẹ fi ṣàkàwé kẹ mú tán kẹ fi ṣàkàwé ẹ wá rò pé ńgbà tá ń kà kò ní ṣàkàwé bẹ́ẹ̀ ṣe wá mú eléyìí fi júwe tẹ́ mélè fi júwe kó lè yé àwọn èèyàn yẹn tó bá já sí pé ẹni tí ń kà tí wọ́n ń má pèjúwe wá fi júwe fáwọn èèyàn tó bá jà nábì ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ yẹn náà ń pè ní kíni ọ̀rọ̀ yẹn náà ń pè ní kíni òun náà ń pè ní hadith ṣùgbọ́n torí pé àwọn àlùfáà ni ó mú wá èyí táwọn àlùfáà bá mú wá wọn kàn sọ pé tafsirul Qur'an lẹ́gbẹ̀ẹ́ máa gbọ́ tafsirul Qur'an bil hadith aw bil asa bil hadith. kafe hadisi tó Qur'an nígbà tẹ́ bá mú àyà kan kẹ́ wá gbọ gbọ́ àgbóyè àyà wá lọ wo hadisi mẹ yóò fi máa dààmú ọpọlọ ìrẹ́ nìkan ni wọ́n gba ń pé ẹ̀ka àyà ẹ̀ka Qur'an fún wa ẹ má ni ìrẹ́ nìkan ni wọ́n tí ó tú Qur'an tí ní máa lo agbárí fi sọ kò sí pé ẹnìkan mú àyà báyìí yóò ọ̀rọ̀ yẹn náà ń pè ní hadith ẹ wà á dè mọ́lẹ̀ láti máa fi ṣe kí ni láti máa fi kọ̀ǹtínú torí pé àlàyé tà nẹ́bí ó sọ àlàyé tí ó máa wà rẹ́lifáǹtì sí àyà òun títí láéláé ni àlàyé tí ó máa bá ìtumọ̀ ń lọ títí láéláé ni torí pé èròǹgbà ọlọ́run lórí rẹ̀ lànàbí ṣe kí ni ní ń sọ fún wa yẹn tán ní hadith nìyẹn ẹ wá dákun ṣe àwọn àgbà hadith bí a bá nígbà hadith nígbà tí èèyàn ń ṣàlùwàlá tó kọ́kọ́ fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò sì sínú Qur'an pé kẹ́ fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta kò sínú alukur'an pé tó bá fẹ́ ṣàlùwàlá tó bá fẹ́ bẹ̀rẹ̀ fọwọ́ rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta kódà bó ti jẹ́ mustahabu náà kìí ṣe àyà kur'an ló mú ìgbà tí kur'an ó sọ̀rọ̀ àlùwàlá jama ṣe máa fi kur'an ti gbé ibo kur'an ti gbé ọ̀rọ̀ àlùwàlá alifa tó rọ̀bọ̀ pé ẹ́ kùránì gbé mi ọwọ́ barakallahu fikum ìgbà kùránì ó gbé ọ̀rọ̀ àlùwàlá kùránì ní pé idha qumtum ila salati ibi ojú lálù kùránì ti gbé ìgbà tẹ́yìn ó bẹ̀rẹ̀ ti yín ẹ láti ibi kíni ẹ kọ́kọ́ fọwọ́ yín lẹ́ẹ̀mẹ́ta imú kùránì sì ní ẹ̀fọ́ ojú yín ibi ó ti gbé àlùwàlá nìyẹn ẹ wá béèrè lọ́wọ́ ẹni tí ń ní ẹ mọ́ ka hadisi kùránì ní ẹ̀ka ẹni ojú ẹ ọwọ́ ta kọ́kọ́ fọ lẹ́ẹ̀mẹ́ta ọ̀hún àti ẹnu tá yọ àti imú tá fín ẹni kó mẹ́rin rẹ̀ wá ní alukur'an ibi àlùwàlá nìyẹn o ẹni kó mẹ́rin ẹ̀ wá nígbà ọlọ́run ọba sọ pé ẹ fọ ojú yín tán ọlọ́run ọba ní wá ẹ̀díyàkùn ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá fọ ọwọ́ bọ́lọ̀ ti tó nù ọlọ́run wá ní wamsahu bi ru'usikum ọlọ́run wá lẹ̀ láàrin ọlọ́run wá ní wamsahu bi ru'usikum ẹ wá fomi pa orí yín ibo lọ́lọ́run ti dárúkọ pé ẹ fomi pa orí yín ẹ fomi pa etí yín orí lọ́lọ́run ọba sọ ayna dalilu ayna dalilu al-udhnayni fil Qur'an ẹ̀rí wo ló sọ etí méjèèjì nínú alukur'an ẹ lè rí ẹ kàn dára yín láàmú ni ẹ kàn fẹ́ ṣìnà lásán ni wàllá ẹ kàn fẹ́ ṣìnà ni gbẹ̀yìn kó ti aya kó ti aya kó ti kur'an ẹ lè rí gbọ́dọ̀ alukur'an ti sọ ẹ lè rí tọ́ tẹ bá kó mbẹ́ ẹ̀ ń gbẹ bá ṣàlùwàlá tán ó dàbí pé mùsùlùmí tó máa ń sọ gbólóhùn kan gbó bá ṣáàdù wàlá tán yóò tún ní yóò ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan ẹ béèrè ibi tí kuraani ti ní tẹ bá ṣáàdù wàlá tán ẹ wí. Hmm. ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀fẹ́ gbọ́ hadith là ń bá wí o torí pé mùsùlùmí mọ̀ láti ìpìlẹ̀ islam a ti wípé ẹ̀sìn islam nǹkan méjì ọba fi gbé e kalẹ̀ ó fi alukur'ani àti àlàyé ànábì táǹpé ní hadisi lọ́lọ́wọ́ bá fi gbé islam kalẹ̀ kò sì dàrú mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ látọjú ayé ànábì wọ́n á béèrè lọ́wọ́ ànábì ànábì ó sọ nǹkan mi ó ṣàlàyé ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó bá fi ṣàlàyé òun ni wọ́n dè mọ́lẹ̀ táǹpé ní hadisi kí ni problem tẹ́ ẹ ní ẹ sáà fẹ́ ṣìnà yìí náà ni ó kàn sáà wòye kẹ kàn sáà ṣìnà kó lẹ́yìn ànábì ọlọ́run ní sọ yìí náà